الذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìwọ wa tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa Shamsuddin Shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa àgbà ṣítù ṣótáyọ̀ ní abúlé sẹ́ríkì ògúnmákin tá a mọ̀ sí bàbá ẹlẹ́rọ. àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní al-ustaad ishaq abọlọrẹ muhammadul awwal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ẹ́ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. الحمد لله الذي بنعمته تتم الصالحات وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتوكي بقيا ما يوا اسلام أكيكا بسوريتوا إبيودودو àbí ọlọ́run bá kí ó jẹ ilé tí a ń gbọ́n bí kọlọ́nkọmọ́ṣà ìlú ní okùnfà dáadáa fún èmi àti ńláyé bí àti níjọ́gbọ̀dà àlùkíyàmọ̀. àmín. akíra wa kú iṣẹ́ olóore iṣẹ́ ìjọsìn ńlá gbòógì eléyìí tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ń ṣe àwẹ̀ gbígbà nínú oṣù Ramadan akíra wa kú oríire náà àbí ọlọ́run kó jọ kó jẹ́ kí a lè gba bó ṣe tọ́ àti bó ṣe yẹ kó ba lè gbà lọ́wọ́ wa nítorí pé ọlọ́run ọba ti fi òfin kalẹ̀ ó jẹ́ kí a mọ̀ yìí inna allah ta'ala tayyib la yakbalu illa tayyiba anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́n ọba ọba tí ó dáa ní ọba tí ó mọ pèrègede kúrò níbi ìdọ̀tí ni kúrò níbi eré àbábùkù bákan náà kò ní gba nǹkan kan nínú ìjọsìn àti tíyàn bá ṣe lọ́wọ́ èèyàn àyàfi kí nǹkan náà jẹun tíyàn bá ṣe tó bá má ọlọ́wọ́n kì í ṣọbọ onídọ̀tí kò dẹ̀ ní gbàdọ̀tí lọ́wọ́ wa torí báyà àfi ká mójútó àwẹ̀ wa ká gbà á dáadáa ká má jẹ́ kí dọ̀tí wà nínú ẹ̀ àbí ọlọ́run bá kó kí á lè gba àwẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. ẹ jẹ́ kí a wọlé lónìí pẹ̀lú hadith kan nínú hadith anabi sallallahu alayhi wa sallam ilé tí a fa wa gba abu hurairah tí wọ́n ṣàlàyé ohun tí anabi sọ fún wa nínú rẹ̀ náà. عن أبي هريرة رضي الله عنه lásìdò àfọwọ́ àgbáyé abdulrahman bin sọ́kòrò àdó ṣe ti yàmọ̀ sí abu hurairah látara pé ó máa ń gbé olóògbé kékeré kan dání lọ sódà anabi èso máa ń sábà bá ṣeré òun náà ni ó fi gba kóníyà Abu Hurairah. qala qala rasulullahi sallallahu alayhi wa sallam. babololóńgbò yìí ní anabi sọlọ sọlọm sọba yìí wípé. qala Allahu azza wa jal. ó ní ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ anabi ni ọ̀rọ̀ Ọlọ́hun ni Ọlọ́hun Ọba sọ báyìí kullu amali bini adama lahu. eléyìí tá n ka ilá ń pè ní alhadithul qudsi ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá bá anabi sọ direct sallallahu alayhi wa sallam tí kì í ṣe kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ràn Jibril sí anabi kò tó sọ èyí ntọ́lọ́wọ́n bá wa sọ bẹ́ẹ̀ náà ni ń gbọ́ yìí. kullu amali bini adama lahu siyam. ọlọ́wọ́n bá ní gbogbo iṣẹ́ ọmọ anabi adam òun náà ló ń bẹ fún tó dẹ̀ fẹ́ gbalada lórí rẹ̀ ṣùgbọ́n kan wà nínú àwọn ọṣẹ́ yìí nínú ìjọsìn wa tá à ń ṣe yìí tí ẹ pọ́ lọ́wọ́n ọba ló nílé yẹn direct láàrin ẹrú àtọ́lọ́wọ́n ọba lẹ́nà sọ̀ọ́mọ sílẹ̀tún bẹ́nàlẹ́ abdi wa rabbihi torípé àwẹ̀ tẹ̀ ń rí yìí ó jẹ́ nǹkan kan láàrin ẹrú àti ọlọ́wọ́n ọba rẹ̀ tó yẹ pé ọlọ́wọ́n ọba nìkan ló lè tulu mẹ́rin tó gbà alẹ́ rẹ̀ tó ń kírun ká máa ká ká testify sí irun rẹ̀ pé lágbájá ń kírun alẹ́ rẹ̀ tó ń ṣe hajj ká máa confam pé lóòótọ́ ni ó ṣiṣẹ́ hajj alẹ́ rẹ ni tí ó ń yọ zaka kání lóòótọ́ ni arikun yọ zaka ṣùgbọ́n àwẹ̀ kò rọrùn fẹ́nikẹ́ni láti mọ aláàwẹ̀ láàrin wa. kullu amali bni adama lahu. ilé ìjẹ́ kan nínú àwọn hikima yẹn. illa siyam. ọlọ́run bá ní àwẹ̀ yìí nìkan òun nìkan lòun tawalla man huwa sa'imu minna wa man laysa bi sa'imin tààlà láàwẹ̀ ta ni kì í ṣe ìnáhùlì wa àna àjèsí ibi. ó lè mi ni mo ní èmi náà ni mo fẹ́ san tó bá gbà lẹ́san. wọ́n sọ ya mojú nà tó ń. arábìnrin àwẹ̀ tẹ́ rí yìí gàgá ló jẹ́ o gàgá ni ó ń díyàn lọ́wọ́ kúrò níbi ìwà bàjẹ́ pírípa láàwẹ̀ àfikún rẹ̀ ju rẹ̀ ńlẹ̀ aláwẹ̀ àfikún ṣu ahọ́n rẹ̀ aláwẹ̀ àbí kó sọ etí rẹ̀. wá sí ya mojúna tún. èèyàn kì í wà nínú àwẹ̀ kó mọ wá sọ̀sọ̀kùsọ̀. n táwẹ̀ wá túnṣe lára wa nìyẹn ló fi jẹ́ pé ní àyà ta kà nínú Suratul Baqara àyà one eighty three ta kà lánàá. eléyìí ń bẹ̀ máa rí pọ́lọ́ bá sọ nípa rẹ̀ àyà yìí wípé la'allakum tattaqun. kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. kẹ́ ẹ bá lè páyọ̀ ọlọ́run ọlọ́run bá ní kẹ́ lè páyọ̀ ọlọ́run tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé tíyan bá ti gba rẹ̀ ẹ̀kọ́ tá rẹ̀ wá kọ́ wa lẹ́yìn rẹ̀. kana yawmu sawmi ahadikum fala yarfuthu wala yaskhab. tíyan bá ti wà nínú rẹ̀ kò gbọ́dọ̀ máa sọ̀sọ́kùsọ o kò gbọ́dọ̀ wíwíkúwí o kò dẹ̀ fala yaskhab kò gbọ́dọ̀ máa bógun ta. wala yaskhab. àbí kó mo wá wa bàbá wa ọ̀gá ṣe wọn pé èpè ọ̀rọ̀ ẹ̀yin lọ́rùn àbá àwọn ọmọ tí wọ́n bá yín tajà mọ́mì ó ti mọ yín lára ẹ ti rò pé ẹ gbọ́dọ̀ má ṣépè fún ọmọ yẹn jọ kan ah tábà ń sọ fún yín pé ah ìpìlẹ̀ ń gbé wọn ìpìlẹ̀ ti mọ wọn lára ìpìlẹ̀ táwọn ń gbé wọn ṣe ó ti mọ wọn lára tọ́wọ́n bá gba wọn ní jára mọ́ṣẹ́ subhanallah tẹ́ bá ti gbà rẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ ṣe léyìí. ààwẹ̀ tẹ́dẹ̀ ń gbà tẹ́ ẹ̀ fi gbọ́dọ̀ ṣe iná tí ó bá sáàwẹ̀ mọ́ ọlọ́wọ́n bá ń sọ fún yín pé kẹyẹ ṣépè mọ́ ni kẹyẹ sọ̀sọ̀kúsọ mọ́ kẹyẹ wúwàkiwà mọ́ kẹyẹ wúwọ̀kiwò kẹyẹ gbọ́gbọ́kúgbọ́ aláàwẹ̀ tó ń gbọ́ music subhanallah ta ló fi jọ music gbígbọ́ nínú ìṣẹ̀rẹ́ islam haram ni o ìwọ tún wà ló ń gbọ́ o tún wà wà nínú àwẹ̀ ṣé púpọ̀ ló ń kó bá àwẹ̀ fúnra rẹ̀ sọlọ sọlá fi sọ wípé ó pọ̀ nínú aláàwẹ̀ ó pọ̀ nínú gbàwẹ̀ gbàwẹ̀ tí wọ́n ti kò ní ládàá kó gbàwẹ̀ àyàfi kó kàn fi rẹ̀ lásán ó dẹ̀ fún gbẹgbẹ rẹ̀ báyìí pé sọlá àlùsọlá lára ẹ̀kọ́ tó gbọ́dọ̀ wà lára arú èèyàn bẹ́ẹ̀ òun náà ni pé kó má máa sọ kótókótó kó má dẹ̀ máa gbọ́ kótókótó kó má dẹ̀ máa wo kú wò kó má dẹ̀ máa ṣe ohun tí ò dáa àwọn kan tó wá dé lónìí wọ́n ní kò tí ọlọ́láwẹ̀ tún gbọ́dọ̀ wẹ subhanallah ń bọ̀ lẹ́yìn ti rí lè yẹn inú tí ìràwọ̀ lẹ́tí ka pé tí yẹn bá gbọ́ àwẹ̀ kó gbọ́dọ̀ wẹ̀ anábì sọlọ sọlá máa wẹ̀ nínú àwẹ̀ ìwẹ̀ nínú àwẹ̀ kò sí lára ohun tó bá àwẹ̀ jẹ́ ohun tó bá àwẹ̀ jẹ́ ni tí yẹn kì bẹ́nu téèyàn jẹ àbí téèyàn mu ntó bá àwẹ̀ jẹ́ òun náà ní ìbálòpọ̀ lọ́sàn-án àwẹ̀ gbogbo eléyìí náà wà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó ṣe ń bọ̀ tẹ́ máa máa gbọ́ lára àwọn tó bá àwẹ̀ jẹ́ díẹ̀ nínú ẹ̀ náà lélẹ́yìí ṣùgbọ́n aláàwẹ̀ aláàwẹ̀ wá wẹ̀ lọ́sàn-án àwẹ̀ ò bàjẹ́ o tánú mi bá gbàwẹ̀ tara bá ń wọ́ọ̀m tó ń bùkátà sí pé kó wẹ̀ ànábìá lọ bomi lórí láti lè fi jẹ́ kí ara kó tutù kó sílé tẹ̀yìn náà lè wẹ̀ ìròrí lásán ni pé omi á máa penetrate wọnú ara tí a bá wẹ̀ láti inú skin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wá máa jẹ́ kíyàn má fi lè kó ń gbà wẹ̀ ìrọ̀ lásán lélẹ̀ ìròrí ni ìròrí yìí dẹ̀rẹ̀ ìdájẹ́ anákìlù bàtọ́lá làákìlù tába ti rí ẹ̀rí a ní bùkátà sí ká máa lò làákàyè láti fi darí ẹ̀sìn mọ́ eléyìí ó pàtàkì púpọ̀ anábìíní aláàwẹ̀ o صلى الله عليه وسلم فلا يرفث ولا يسخر فإن سابه أحد أو قاتله فإن سابه أحد أو قاتله فليقل arábìnrin àkínṣe mọ̀ tí yẹn bá gbààwẹ̀ tó ṣe sùúrù tá rẹ̀ balẹ̀ tó ń lọ jẹ́jẹ́ jẹ́jẹ́. sábàhù àhàdùn. àkínṣe mọ̀ àlè rẹ̀ lòmíì tó já tọ́ni ní sùúrù tó wá bu. àwòkọ́ tálàhù. àbótálá yẹn wá wájà ẹ̀. fàlìyẹ́kùlì. gbọ́n tó yẹ kó ṣe. dáàdi ẹ̀gbọ́n tó yẹ kẹ́ ẹ ṣe mọ́mí ẹ̀yin náà ẹ̀gbọ́n tó yẹ kẹ́ ẹ ṣe kí ṣe pé máa bọ̀ ọ̀rá lẹ̀ pé á o rò pé mi náà ni ṣé o rò pé tí mo gbọ́ rò mi ìwá ní strength láti wá ẹja ni màá fọ́ ẹnu ẹ aláàrẹ ò ń ṣerú eléyìí. ẹ̀kọ́ tí islam wá kọ́ mùsùlùmí rè wọ́n tó sọ pé mùsùlùmí oníjàgídíjàgan ṣorí pàfi kó lọ repent. ìnímùrù ń mm. fa mùsùlùmí kì í ṣe oníjàgídíjàgan o. wọ ẹ̀kọ́ tá anábì wa ń kọ́ wa. ìnímùrù ń mm. fa sallallahu alaihi wasallam anábì tí wàá tó ń sọ fún wa pé tá a bá gbààwẹ̀ téèyàn bá bú wa àbẹ̀yàn wa fìjà lọ̀ wá tó wá wájà wa ànábì ní sọ fún pé ìní ó sọ ṣoré mi tó fẹ́ bájà yìí mi ò eh, èmi aṣọ ọjà mi ti yà aláìwẹ̀ lè ní. ẹ ní ìsìn ẹ̀kọ́ kan nìyẹn náà wá sílẹ̀. wàlẹ́bí nafsu muhammad biyadihi. ànábì wa ni mo fi mo fi ẹni tí ẹ̀mí mi muhammadu ń bẹ lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ mo fi búra yẹn náà ni ọlọ́run. lẹ́kùlùfù fami sọ èmi dájúdájú òórùn ẹnu aláàwẹ̀. àtọ̀yàbò indallahi yawmal qiyamah. anábìíní òórùn ẹnu aláàwẹ̀. àtọ̀yàbò indallahi yawmal qiyamah. min rihi misk. min rihi misk. ó ní lọ́dọ̀ ọlọ́run ọba níjọ́ gbéra kìyàmà ó dáa púpọ̀ ó rẹwà ju òórùn àlìmísìkì lọ. min rihi misk tẹ́yìn bá gbààwẹ̀ tó bá di àsìkò tẹ́ fẹ́ ṣìnú pákó rírùn kì í ṣe haram lọ́sàn-án àwẹ̀ kó ṣáà ti jẹ́ tí ò ní jẹ́ pé a máa lọ gbé tọ́ ẹ̀mí adùn ẹ̀ ò ní tán lẹ́nu bọ̀rọ̀ kó jẹ́ pákó tó bá gbẹ. bákan náà bá wá báyìí tó bá dàsìkò tẹ́ fẹ́ ṣìnú àwa lọ mú brush àwa lọ tẹ toothpaste sórí ẹ̀ àwa bẹ̀rẹ̀ sí máa fọ náà ní ẹnu mi mi ò mọ̀ lẹ́kítẹ́ ni mi ṣe rí látàárọ̀ yẹn àti pé kí ni eléyìí ní ìsìn tó bá wà nínú àwẹ̀ o gbọ́dọ̀ wá ló fẹ́ fọnu nígbà tó bá fẹ́ ṣínú. làkòló fún fámi sọ ìn. sórí ẹnu tí wọ́n fẹ́ fọ̀ dànù yẹn. àtọ̀yàwó ìdàlọ́hìn yawmal qiyamati min rihimisk. ẹnu tó yẹ kí wọ́n fi bẹ ọlọ́run ni torí pé kò sátàkà ṣìnú àsìkò tọ́lọ́ ń bá máa ń gbàdúrà ni. torí báyìí eléyìí jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí oríire tá a ṣe pẹ̀lú pààwẹ̀ rọ̀mọ́dọ́nù dé wa bá wa. alhamdulillah. àwa fẹ́ mílíọ̀nù náà kúnlẹ̀ òní kó tó di pa ń lọ. àwẹ̀ rọ̀mọ́dọ́nù ti bẹ̀rẹ̀ tàràwí ti bẹ̀rẹ̀ allah akbar. bó fẹ́ bẹ́ẹ̀ pa àwọn kan ṣe ọlọ́run wọn ní àbúrò wọn ní Umar ibn al-Khattab ló dá bídíà tàràwí ní kíkí níjọ́ ọmọ kalẹ̀ ìsọkúsọ torípa náà mi ti jẹ́ ká mọ̀ pé gbogbo ohun tí sọ̀hábì kan bá ti ṣe ó ti di súnà alaykum bi sunnati wa sunnati al-khulafa'i rashidin ìwọ má wàá gbéra rẹ sẹ́gbẹ́ àwọn sọ̀hábà ń táwọn bá ṣe ó sì wà nínú súnà anabi sallallahu alaihi wasallam látara báyìí kíkí tààrọ̀ wíì tó wà ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí à ń rọ̀ wá ẹ má jẹ́ ká ṣàṣedànù o pápápá fọbi aláwọ̀rọ̀ bí gbọ́ntọ́ ká dọ̀bá Allahu akbar ẹ̀yin mọ́mùtẹ́ náà kí fún wọn ṣẹ́rùn lẹ́ńkì ẹ̀kọ́ ń dàjọ́ sí àwọn èèyàn nù tẹ́ bá wá kinu tẹ́ wá farabalẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàdúrà gbowó gbogbo oríṣiríṣi nǹkan tí yẹn ti bí ìsẹ̀ lórí pé ṣe kẹ́sà máa fa àwọn èèyàn ṣòwò. alhamdulilayi àwọn mọ́ọ̀mù tó gbádùn ti pọ̀ nígboro nísìnyí ó ti yàtọ̀ sáwọn mọ́ọ̀mù tí wọ́n sọra wọn di oníbàárà tí wọ́n á fa èèyàn tó ṣe gbé tó ṣàfẹ́ jẹ ni wọ́n wà áfítà kì í ṣe àtìmójútẹ́sìn àwọn èèyàn wọ́n tún máa bẹ̀rẹ̀ sí gbàdúrà tójúbọ lẹ́yìn káàkiri àwọn ń gbé wàásù káàkiri ilé kọ́ńdọ̀ ṣàlàyé òfin ọlọ́run fáwọn ẹbí káàkiri. sọ́látù tàrọ́wìhì. ṣẹ́rí irun tàrọ́wìhì pàtàkì púpọ̀. khalfal kahini wa sahir. àfi ká ṣọ́ra ká máa lọ kí lẹ́yìn ìmọ̀ọ́mù onídàn ìmọ̀ọ́mù wọṣẹ́wọṣẹ́ o. torí pọ́lọ́wọ́n bá wọ̀ ní ìgbà o. a tẹ̀síwájú lórí ilé ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run. àbí ọlọ́run ilé ti الصفر كاتب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀lú ustaadu wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three fún gbígbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí síwájú ẹ pàdé àwọn ìmáàmù wa ní juma ní aago kan àbọ̀ sí aago méjì bákan náà ọjọ́ sátọ̀dé halkọ ìyẹn ní ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ láti aago mẹ́rin àbọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ bákan náà madrasa ìyẹn ní ìkọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a mọ̀ sí ilé kéwú fún àwọn àgbàlagbà àti fún àwọn ọmọdé àti àwọn ètò wa báyìí ní bẹ́ẹ̀ lọ Ni masalasi wa Da'watul Haqi ní lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.